أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم إن شاء الله لي ìjọkọ́ àkọ́kọ́ yìí láàrin bí ọ̀sẹ̀ méjì àbọ̀ sí mẹ́ta a tíra tí ó dẹ̀ wà wájú yìí ní akágbẹ̀ ìṣọ́lá ní fátírì lọ́wọ́ ti kàtán àáfò aláyà ti ṣe mọ́wọ́já káwọ́ ṣe text ṣe gbọ́n tíra ta ti kà tíra ta fẹ́ kà yìí bí ìta kàgbẹ́ ṣe ní ìbáṣepapọ̀ mẹ́bàlá ọgbọ̀n tó náà jẹ́ kan náà ìmọ̀ lárúbáwá tàbí kasọ́ọ̀fù rí tó ní ẹjọ́ kan náà àwọn ìmọ̀ alágbábáwá ṣùkọ́ náhù tó jẹ́ ìyá ìmọ̀ alágbábáwá ó tún ní kan náà àwọn ìmọ̀ alágbábáwá tá a sàlàyé fún wa níjọ́ sí tàǹpé ní ẹlìmọ̀ lọ́wọ́ tí ìlmọ̀ ọjà nìyà ẹlìmọ̀ lọ́wọ́ tí ìlmọ̀ ọjà nìyà ó fẹ́ jọ lọ́ká ní vocabulary studies ìmọ̀ yìí ní ìbáṣepọ̀ kò máa ìfún wa láyé àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ́límọ̀nà lágbáwá ìtumọ̀ wọn àti bí lágbáwá sí máa ń lò wọn. ní yorùbá mọ èrè tá fẹ́ ṣàlàyé fún wa yìí àbí tá a mọ iye wọn ìmọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wàhálà ni ó wọ̀ wọ́n ju wa láti gbọ́ lágbáwá yìí ní pàtàkì jùlọ àwọn classic Arabic àwọn lágbáwá jọ́sí. Si tí ìsinmi agbáwa mo fẹ́ lọ sí ṣọ́ọ̀pù àgbàwa pizza alágbáwa ayé òfin nù bẹ́ẹ̀ lágbáwa ẹjọ́ síta pè ní classic arabic yìí al-arabiyya al-asila al-qadima ìlágbáwa kò wá ní lágbáwa hadith abẹ́kọ́ ní lágbáwa ìyẹn níbi àti mọ bóun ni wọ́n ṣe ń sọ̀rọ̀ nígbà náà lọ́hùn àwọn àṣà bá ṣe ń sọ̀rọ̀ ní fún yàn ní ààyè láti ṣùṣe ọlọ́gbọ̀ngàn ní ó fún wa láyè láti lè kakùránì gbọ́yé kàdísì gbọ́yé ká ọba àwọn ẹni àná gbọ́yé ní àwọn tí ẹ̀ka àwọn afáàmọ́ máa ń kà ó pọ̀ oríṣiríṣi ni tó ń ta fún lọ́gọ̀ eléyìí ní mo lọ́gọ̀ ni kí wọ́n pé ẹni mo lọ́gọ̀ àwọn ní àwọn tó ní ẹni mo lọ́gọ̀ tí mo rẹ̀ jẹ̀ níyà inú àwọn tíra táwọn àbá máa ń kà níbi àbá kàtíra yìí yàtọ̀ sí kéèyàn ó kọ bá yàtọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ omi ọgbọ́n la kọ omi ló wà mẹ́yà gbogbo ayé báwọn nǹkan mímẹ́ tí yóò kọ́ ni kí wọ́n lè kọ́ lè wí òun sì lè kọ́ yín lé tí ó sì ní tí ó ṣe fún yín nígbèsí ayé yín tíra ọgbọ́n omi ọgbọ́n ni tíra yàtọ̀ sí yìí ó wá kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ mufradatul lughatil arabiyya àwọn ìjà lè pè ní vocabulary ìlọgbàwọ pé ìjọ́nkè náà lè òpó sínú. Bàbá ń tún fún nǹkan méjì lè máa sọ ẹ máa sọ individual word alkalima mufradatul kalimat kí náà ń pèlè kí náà tún mẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní bá fẹ́ ní ìkàkùn sí kíkọrin kí ẹ̀ mọ́rin kọ wọ́n àwọn tí wàá ni ó máa fi wọ́n ṣe àríkọ́sí pé nínú àfẹ́ kọ́ mi báyìí ẹlẹ́ẹ̀kẹta ni pé ó kó hẹ́kìmọ̀ sínú ẹlẹ́ẹ̀kẹrin ni wọ́n kó ádàbò sínú ádàbò ni pé lẹ́tọ́jú àbẹ́kọ̀ ìtàn náà ń pẹ̀lẹ́ gbogbo àwọn ṣẹlẹ̀ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ló ń gbọ́ àwọn ọmọ gbogbo kéésì máa sọ̀hún ó lọ́pọ̀lọpọ̀ àwọn ṣẹ̀tà àtàrà sílẹ̀ yìí láwọn tán lárúbáwá ni òkú sí mẹ́nu ìtàn yorùbá náà kọ́lọ́pọ̀ mọ́tò yorùbá àwọn akájọpọ̀ yẹn náà pẹ̀lú gbọ́dọ̀ ó ní tí ma nílùú ìgbà yíyà ìbá ń bẹ nílùú kátó màtá bẹ̀ yípo ọ̀rọ̀ ọ̀rọ̀ sínú wọn ni sọ̀rọ̀ sínú wọn tó ọ̀rọ̀ ẹlẹ́mí òbí débí yàtọ̀ sínú ẹ̀sìn kó lọ kọ́ tàlú tó ń bí a alábàá kọ́ dàbòlà wọn bí ẹ̀ ṣe ní irú kéjì wọn wá ni irú kéjì kẹfẹ́ rí ní tiẹ̀ kò bá sùlámù tó dúró alábàá lọ kọ́ ìmẹ́nu àwọn ẹ̀sìn sí ẹ̀jẹ̀ òtí ẹ̀ bá sùlámù àtọ̀ ìgbọ́n yìí kọ́ kì í general view man humul arab wannan ba ba ba wa ko ti ba mi ma ko ta japa ti ni bu oko ye ko japa ti ni bu ko da ye ko ti o du wa do ni ya o ni ti o tún se nu la kai ìjẹ́ Yorùbá rẹ̀ ye ko lo kan lo ni so mi po bi almost 120 something ni yo ni wala ko ko ko mo ti ala wa ni ba ka ka jinu ala lo ni mo ha ka ni ala ni ko do di mẹ́bílísì tó ń bọ̀ wá káàkiri ẹjọ́ lọ́wọ́ àmà kàbí twenty so ìdí wá ní ìta tó pọ̀ nú ayẹyẹ ìgbésẹ̀ díẹ̀ mo ní kẹ́ mú ojú tó nǹkan mẹ́ta mẹ́ tíra kan bẹ́ nú tó tíra yìí ojú gbọ́dọ̀ láti yẹn ni ìyẹn ìjọba àbùmí lábẹ́kú kò rí ẹ̀sìn lára tó wà ní sọ́ọ́lẹ́ sọ́ọ́lẹ́ yìí lábùmí àwọn ti rà láti ní seventy five àwọn ti rà tó wọn tí wọ́n rẹ̀ lọ́wọ́ tíra yẹn wọ́n so lọ́dún lọ́wọ́ wọ́n lè máa ń kí wọ́n ẹjọ́ ni pé wọ́n mú un pẹ́ńsù lọ́wọ́ ọba ni yá mo pè ọkọ mo pè sẹ́dẹ̀ báyìí zọ́bù yàtá wọn kọ̀ zọ́bù yẹn wọn kọ̀ tó sẹ́dẹ̀ báyìí. Oye tó bá ń ka bí àwọn méjì ọmọ yìí pẹ́ńsù yìí fi ń bẹ̀ tí wọ́n fi so kéwú ní káwọn náà ń ké. Ṣé bá lọ sí sí lọ́wọ́ sí mọ̀gọ́ bí àti ìbágbàdì dáhà bá kọ́ wa mo ti sólẹ̀ nínú bọ́wọ́ ní kí láwọn sọ yìí nineteen seventy five ló lóbi ni wọ́n pọ̀ sí rẹ̀ so èyí ni èso kéwulẹ̀ ni ẹ máa ń so kéwulẹ̀ níjọ́ tí ó lè jẹ́ kí ọ̀rọ̀ kọ́ni wákà lẹ́ta yẹ́lò mi ní orí adé ẹnu sábà nígbà ẹnu gbà kí wọ́n ti so kalẹ̀ so ẹ so ohun tí a fẹ́ máa wí báyìí nínú àwọn kéwì tíra náà gbajúmọ̀ sí ìmọ̀kòsóró tó gbòdò rẹ̀ tí mo rí mọ̀kùsùrù nínú kéwù ó ní gbogbo gbólóhùn tó bá ti wá àláwází ni bí a fàá ni kúlù alìfín mamduda ẹgbẹ́ ọ̀gá tá a sọ̀rọ̀ ìfọ̀ nípa yàní alamatu muannas yàní ẹ̀tọ́ ìmọ̀gbọ́tọ̀ wal alifu al والألف المقصورة ممدودة للجابي مصطفى مقصور مرتضى مقصور رضا sàdá ìjà gbogbo àwọn bàbá bàbá kéde ẹ máa fi ibi tí alifu ló wà ní buhari lọ́pọ̀lọpọ̀ alifu wọn máa ń kọ bíi ya gbogbo kẹlímà tábà kójọ sínú èyí makusuro ló pọ̀ jùlọ especially àwọn kẹlímà tó ń parí ilé orin lábẹ́ pé ní makusuro bá tú ibn Durayd ibn Durayd gẹ́gẹ́ pé sàfà àsìn àfà láti sẹ̀mí ó kú ní three twenty one lẹ́yìn jẹ́ sàfà nánú more than eight thousand and eight hundred years àyẹ̀fọ́ ni ló ti kú ó kọ́ ìgbẹ́gbẹ́ ní Abubakar tó pé Al-Hasan ibn Durayd Abubakar Al-Hasan ibn Durayd ó kọ́ ní ó kà wọ́n rẹ̀ mí náà ó ní tíra kan tí ó kọ̀ wọ́n pe tíra náà ní náà tíra lóga ni wọ́n pe ní alìjàmùhárọ̀tì tẹ́lẹ̀ bá máa ibi tí tó tó tó ni o alìjàmùhárọ̀ yóò kó gbogbo àwọn bíi mọ́ jámù ni báwọn mọ́ jámù ayé àná ni tíra yìí ó ní iyì wọ́n pè ní Abul Hasan al-Fali Abul Hasan al-Fali ó ra tíra al-Jamhara ó sọ́sà gbìyànjú tíra tíra yẹn ó wá ra nǹka ó sọ ọ́ dàbà jọ́kà wá ń bẹ òsíwá dé kí ló dé òsí sì máa ń ti àfáà ń gbà mí lọ kátírà rẹ̀ kò fi ìjọ lọ kátírà rẹ̀ abul hasan rufani wá rẹ́ nìkan tó promise pé òun máa ra tíra náà ní twenty dinar mọ́tà ní mílíọ̀nù náírà lẹ́sìn náà tó òun rẹ́ dìrá tíra tí nǹkan tíra náà tíra oscars tẹ̀lé mọ́ ẹ̀ka ní ẹ̀kọ́ kúrẹ́ yìí o abul hasan wọn ẹ̀ka wọn lọ́wọ́ ká tíra ẹ̀ alìjámá lọ́wọ́ ẹ̀ ní ní twenty dinar owó zakano bí o bá ti ní twenty dinar yóò yọ owó zakano wọn náà wọ rìsọ́ọ̀bù lónìí àwọn ọ̀nà èyí tà ibi ló pa mí lọ́dún tó tà wọ́n kọ orin bíi mẹ́rin ká sí ẹ̀yìn tí ra ẹ̀gbẹ́ hàrọ̀ yìí kẹ́ni tó fẹ́ ra lẹ́yìn pé òsì ló ti mi wá ta fíra yìí fún ọ kò wọ́n mi kí n ta o ó ní àdífùtò bí ha ẹṣẹ́ yìí náà ha ò lẹ́hìn wọ́n bẹ̀rẹ̀ tó ha ó ní àdífùtò bí ha bí fún bí twenty years ló ti ń ka fíra twenty years ní tí àìkí ń bẹ lọ́wọ́ tó ń sínkà wà bí ètò ha nígbà tó ti wá dé òun padà wá ta síra àwọn fẹ́rẹ̀ sí yóò ó ní ẹ̀rí bóòlù sí máa ń ṣe fún ẹ̀mí ọ̀ إن نسك بها عشرين عاما وابعتها وقد طال وجدي بعدها وحنيني ìjọ tó ń ta fẹ́rà yìí ìbànújẹ́ tó ń fi ta fẹ́rà yìí ó pọ̀ lọ́kàn. wọ́n má ka nàbọ̀ ní àná ní ìsọ̀rọ̀dì ọ̀há. bó ti ẹ̀ jẹ́ pé kò wù mí rí pé fẹ́rà tí mo rà ìjámọ́ ara ìsinmi náà mi padà wá tà ní ìrù ń jọ́rọ̀ bí n ta mi. ọ̀lọ́ kọ̀lọ́dẹ́ ti ní fi sojú ní dòyú ní kọ́dà kí òun lọ sí kóòtù kí wọ́n adájọ́ fún un pé máa lọ sun ẹ̀wọ̀n gbére àbíjọ bá lè gbé tí àwa ọyọ ẹ̀kọ́ lẹ́wọ̀n ibi tó ní ìrẹ́jẹ́ àyèdè òun bú kí ni ó fẹ́ bó máa lọ kí ni lọ sẹ́wọ̀n fún mẹ́ta ṣùgbọ́n wàhálà kì í lè àjèjì wọ́n mú tí ẹ̀kọ́ rẹ̀ wọ́n ọ̀sẹ̀ ìbòyà tí tó mú mi ká ní àgbàlagbà mo ti dàgbàlagbà yẹn lè rí sẹ́mọ́ wọ́n mo ti kọ́ ní mo ti dá yẹn lówó اعتقاد عليهم تسهل شؤونه لا ما كيف كم جاي تيجي ما لي مجال رفع عادي منو أول يقام قلت بنتم ميكانيكي فقلت ولا أملك سوابق عبرة وبرس ما دانيجي ما سكون داكو فجأة كده الجمهور أمسكو وما قال تمكوي لفؤاد حزيني òun sọkún lẹ́ni tí bíi pé wọ́n ń lọ ọkàn rẹ̀ wọ́n ń farẹ́ lọ lọ́kàn rẹ̀. wọ́n lọ kọ́ tó fún ìjọ àjá tó yá òun máa máa lè kẹrin kàrá ìmọ̀ni rọ́bìn bìhín náà dọ̀ní ìdàmí ń bẹ ntẹ ilé ilé tẹ fi wàhálà kọ tí ká sí alájà tí tí tálájà tẹ bá dé kí dìkà bá bìyàn lè lọ tàǹtẹ́ ni títí mo fẹ́ lọ́nà ọ̀hún yìí ni pé ọwọ́ tí àtàfà yìí ń ba nílẹ̀ pọ̀ fẹ́ tàn alọ́kọ́ yé gbọdọ̀ wẹ̀ ni afa àgbàlú ló bọ̀n afa àgbàlú ló bọ̀n mo ń tàbí wá kà yìí ọ̀nà ń pè kíni mo kò sọ̀rọ̀ tó ibinú dọ̀gẹ̀ akọkọ kanú rẹ̀ pé ọzọ bóyá ẹ̀tàn àṣìbá ẹ̀ṣà ẹ̀ ń lè lè máa ha ẹ̀ka. يغبلة وشبه شيء بالماء يغبية أشبه شيء بالماء يغبية أشبه شيء بالماء يتم أشبه شيء بالمها فالعلق فما بين أشجار النقاء تعلق ذا ما بين الشجار النقاء إن تري رأسي حتى لونه حتى لونه إن تري رأسي حكى لونه ثروة صبح تحت أذيال الدجى واشتعل المبيد فيه مسوده مثل شعال النار في جزل الغضاء فكان كالليل البهيم حل فيه فكان كالليل البهيم فكان كالليل لبهيم حل فيه وغاض ما أش فكان كالليل لبهيم حل فيه فكان كالليل لبهيم حل فيه أرجائه ضوء صباح فانجلى أرجائني ضوء صباح فانجلا وغاض مع شروتي دهر رماه

ما تعتلي لي تسفع أثناء الحشا واتخذ التسهيد أيني مألفا واتخذ التسهيد أيني مألفا لما جف جفانها طيف لقرا وكل ما لقيته مغتصر وكل ما لقيته مغتصر في جنب ما أسأره شهت النوى في جنب ما أسأره شهت النوى لولا بس الصخر لأصم بعض ما لو لبس ألقاه قلبي فضع صلاد الصفا إذا ذا والغسل الرطيب فاعلما إذا ذا والغسل الرطيب فاعلما إذا ذا أن قصاراه نفاد وترى أن قصاراه ọlọ́gbọ́ ọlọ́sà kàtí wọ́n bá fẹ́ kọrin ẹni ọ̀rìn dáa fẹ́ kọ especially tí orin yẹn bá jẹ́ orin tó gùn láti ní kọ̀sídà tó ń pè ní kọ̀sídà lórin tó gùn olólùfẹ́ pé ọ̀d pé nísìnyí bábá fẹ́ kọ́ wọn a máa sábà kọ́kọ́ fi tí ó kàn wọ́n ṣáájú náà wọ́n máa ń sábà bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan pé ní alọ́gọ́zẹ̀lì pé lórí wọn pè ní flex ká máa kọ́kọ́ sọ̀rọ̀ nípa obìnrin ẹ máa azún pọ́ obìnrin náà fẹ́ sọ wọ́n wá gbàgbẹ́ wọ́ ohun tí wọ́n fẹ́ sọ gàgàn ilé ẹ̀sọ́ alágbáwa ni wọ́n sì àjùm pé n ti máa mú orí àwọn dùnmí káwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pẹ̀lú gọ́sẹ̀l láti dáadáa ni wọ́n fẹ́ sọ ẹni orin wọ́n fẹ́ kọ ẹ̀sọ́ yẹn tó kìíní láti kọ́ ńkọ́ wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ni al gọ́sẹ̀l èló fa nígbà tí káàdùn gbọ̀nsọ̀ rẹ̀ ló fẹ́ yàn nábì wájú ànábì ìdáfọ́ rẹ̀ ó fẹ́ yàn nábì ni ó lọ́kùn kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé ànábì báyìí ni ó ó kọ́ bẹ́ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ sọ̀ádùn ọmọ okòbìnrin kan kò ní sọ̀ádù wọ́n bẹ̀rẹ̀ sí máa yé ọ̀run tí ó sẹ́ni tí wọ́n ń bá gbọ̀dọ̀ wá kárí àwẹ̀ pẹ̀lú kí ni obìnrin tí yẹn ó wà wọnú ìntòmẹ́sì ní bẹ́ẹ̀ sọ̀ádùn fàkọ́lì bìlì yàwó màmá tìbúlù nù tẹ́yì àmùnà ìsọ̀rọ̀ hàlà mi yóò fi dà màtìbúlù وما سعاد غداة البين إذ رحلوا إلا أظن غدي بالطرف مكحول حيفاء مقبلة عجزاء مدبرة لا يشفى قصر منها ولا وهير سوى ونقي النبي سوى ناني ابن الغير الشنبي كان باسكو وبيع قالوا الغزل كانوا الغزل ordinary thing àìgẹ̀gẹ̀ tán fẹ́ kàì ojú mùgbé ṣe yin ọba ìlú Iraq ọba ìlú Iraq olófẹ̀yìn mo kókó sọ̀rọ̀ nípa ọba ìlú yìí láti fi yìn a ní ilé ọ̀rẹ́ wọ bí fúnra lọ́kọ̀ ní orí hundred ni ó kọ́ sọ̀rọ̀ àwọn obìnrin wọn bẹ̀rẹ̀ sí máa sọ lọ nípa wípé obìnrin kan tí òun gbé sọ́kàn kọ́ ju báyé òun jẹ́ òun òtẹ̀ òun ti ó gbèrú kọ́ bẹ̀rẹ̀ sí máa sọ lọ wọ́n tó ju bẹ́ẹ̀ náà kọ́ òun rẹ̀ torí kóbìnrin yẹn ò fún un kó wọn fi ilẹ̀ ń tó padà wá gbogbo àwọn wápọ̀ wá padà wá mú àwọn oríṣiríṣi ta àwọn tí wọ́n ń lé nǹkan alábìyẹrẹ ti ń lóbìnrin lẹ́sìn tó lóyún o títí tí o tí o dá lò olóhùn ní torí pọ̀ dá mi lókun wá fìyọ́ wá bẹ̀rẹ̀ sí pàtà àwọn èèyàn kan náà àwọn ìtàlágbáwá tí wọ́n lé different things tí wọ́n fi lé ọ̀n tí wọ́n ti wá rí i mú wọ́n wá mú oríṣiríṣi àwọn sàn wá fẹ́ wọ ọdí tí ó fẹ́ lọ. bẹ́ẹ̀ ni mo sọ fún wa omi ọgbọ́n pọ̀ nínú kíkà yìí tó bẹ̀ pẹ̀lú zọ́bùyà ó ṣe ń pè ní bọ́búyà ni màlúù odò tóbi màlúù odò ṣe ń pè ní bí bóòlù pẹ̀lẹ́sẹ̀ ó máa ń wọ́n máa rẹwà gan-an ó fi arábìnrin tí ó àṣùn kó ló fẹ́ sọ padà ń kọ́ ó fi wé màlúù yìí àzọ́búyà wọ́n ní ń sá àlùbákọ́rọ̀ ni ó ń sá àlùbákọ́rọ̀ àlùbákọ́rọ̀ pé wàá ṣíyà. Hmm? egbin kọ́ nìyẹn àwọn ọmọ ìgbìn kò ní sìn ó ní yá sọ́ọ̀bù yá tán òpin rẹ ẹranko kátà ń pè ní sọ́ọ̀bù yá tán tú sí màlúù odò màlúù oko níbi tó rẹwà dé àṣìbá àṣàyè ń bè màá ó fẹ́ẹ́ dà gẹ́gẹ́ bí egbin kò ní sìn ó rẹwà gán bí egbin ṣe rẹwà ó ní màlúù yìí náà rẹwà egbèrè ní antelope pẹ̀lúfẹ̀ tó rẹwà gan ọmọlúù tó ń wá ń sọ yìí tẹ̀lé lọ á tó kàn wá ní lálọ́kàn wá ìtumọ̀ kẹ́lí mẹ́kọ̀ọ́ kábẹ́kọ́ ni a máa ń yẹ̀rọ á nínú kéwu ni kẹ́ra kó máa jẹ kókó kí màlúù kí ni kó máa jẹ ẹ̀ríkà náà yẹ̀rọ àlẹ́ ìlú lálọ́kàn ni wọ́n lànà bí kò kí ni máa ń da àwọn ọmọ kéèké tó máa ń da màlúù yẹn àwọn ni wọ́n rọrọ̀ ọ̀yọ́dọ̀ aláwọ̀n mú màlú kí ni wọ́n mú lọ jẹ kókò ní wọ́n mú lọ kí ni sọ́rọ̀ àìlẹ̀ kùzámà ní kókò tútù kókò tútù yẹn máa mú máa wú àwọn màlú jẹ tó máa ní ìdí máa wọn ló pẹ̀rẹ́ ẹranko yìí tó jẹ́ sọ́rọ̀ àìlẹ̀ kùzámà ń jẹ kókò tó tútù báyìí náà àṣejáre nàkọ́ láàrin àwọn igi tí máa ń yọ lórí ebè lẹ́lẹ̀ ní ti ń jẹ kókò yẹn lọ́la màtí máa ṣẹ́jà pẹ̀lú fẹ̀ nàkọ́ ni igi tí máa ń yọ kíni lórí ebè lẹ́lẹ̀ ó ní ìrẹ zọ́búyà ìrẹ ẹni tí ó rẹwà yìí ẹni tó ṣe ìtẹ̀síjì ló ṣe ó ti wá kó ń tẹ́lẹ̀ tó wá dígí ni ó ti di kìnnáyà ó kàdá kan mùsàgbáwù gíní bihi odafa bank tìmáyà nù ní ìmọ̀ àtàrọ̀ èmi tí ń pè ọ́ yìí ìmọ̀ àtàrọ̀ ìrọ̀ àṣìyà tó bá wò mí dáadáa tọ̀rí orí tó tó tọ̀rí tó tọ́ orí mi nítorí pé ẹ̀ ń wá ìrìn ọ ìmọ̀ àtàrọ̀ yìí átìlù tàrọ̀ yìí ni yìí náà bí náà bí tẹ̀jìlìsínà tààkùnínà á sì ọ̀tà yìí nà ni wọ́n orin wá panú yẹn rẹ tó bó bìnrin bá wí. kì má tọrọ ìrọ̀ ya tó bá lè rí orí mi nígbà tí n bá ọ sọ̀rọ̀ hàáká àìsà báhà orí mi dà gẹ́gẹ́ bí hàáká láwùnà àwọ̀ orí mi ní kí n bá ọ sọ̀rọ̀ turwata subuhin turuwa ní iyọ̀ nǹkan but ni tọ́lá máa nà turwa ọ̀nà tọ́lá iyọ̀ ẹni tí n bá sọ̀rọ̀ yìí orí mi dà gẹ́gẹ́ bí yíyọ ṣubú gẹ́gẹ́ ṣubú àṣùbà yíyọ àṣùbà táṣùbà máa ń yọ àzìyá lè dòjá lábẹ́ òru dúdú kí ni sọ̀rọ̀. ó lé rí o ó bá wù rí o ó nà gẹ́gẹ́ bí àṣùbà ìjáǹkì lásùbà ní ìmájà lẹ́tọ́ ni tó bá yọ nígbà wà fáfi yọta hátà àbíyáni ìdòjá lábẹ́ etí àwọn mádẹ́sẹ́yìn ìròyìn àwọn ẹjí sẹ́lẹ̀ tí àṣùbà ti yọ ní ti yọ ní éríà òògùn dúdú ẹ̀ tó bá ti di òògùn tí ń bọ̀ wá kí ló gbogbo dúdú ni àṣùbà wa bẹ̀rẹ̀ sí máa yọ díẹ̀ díẹ̀ ń bẹ̀ ó wá dà gẹ́gẹ́ bí kí wọ́n fi funfun kí wọ́n fi ṣe tó rọ̀ kí wọ́n fi ṣe edges design kí ni kéèkì òru kí ni sọ́mọ̀ ẹ̀wọ̀n tàbí ẹ̀ṣọ́ ìlú sọ́mọ̀ ẹ̀wọ̀n lòun ti dàgbà ìdàgbà òun á ti jẹ́ òun á dà gẹ́gẹ́ bí orí òun á dà gẹ́gẹ́ bí bí àṣùbà àti máa ń yọ láti lè ṣe pílẹ̀ ṣe àbíyá tó ti jẹ̀bi dálé alákọ̀ọ́lẹ̀ kí àṣùbà àti máa yọ mẹ́ńkọ́ òní tó rú ọ̀tà ṣùgbọ́n díẹ̀ ni kí ń sọ pé òun ti dẹni tí ó ti dàgbà kò ní bẹ̀ kẹ́lì bá àwọn tó ń sọ ń bí ní kóhun ti dàgbà ó ní wá ṣíta àìlẹ́lẹ́ mọ̀bóyá ẹ̀dọ́ tí mo sì wádìí ní àlìmọ̀bóyá dò ó ní funfun ní àlìbáyàd mẹ́rin abiyad ní abiyad ìwà ìkàlẹ́ ni ó ní àlìmọ̀bóyá dò funfun ti bẹ̀rẹ̀ sí mamman ìṣàrà ìṣàrà kékeré ọmọkùnrin Hmm? kí ni ọmọ ọkùnrin kì í ṣáàlì ẹ dánábi wọ zakabi yẹ òun sọ fọlọ́n wípé wọ́n ṣáàlà rọ̀ aṣú ṣàyèbà fọlọ́n irun orí méjì bẹ̀rẹ̀ sí máa kó ṣáì àṣẹ́yìnbù ní dúdú tí lè fún gíní tí máa yọ ní ara dúdú àgbàlagbà pẹ̀lú nìfẹ́ ó lè wà ṣáàlà lè mọ̀ bóyá dùn funfun ní orí òun ìṣàálà ó ń kóná sí mùsùlùmí ní ibi ó ti kóná ń kóná láàrin dúdú rẹ̀ funfun inú orí òun ló kí ni ń kóná láàrin dúdú ibẹ̀ mìsílà ṣìṣì àárín náàrí gẹ́gẹ́ bí iná ṣe máa ń kò àti mọ̀tún ẹ̀ sáà dàdẹ́sẹ̀ pípípé ó ti di ẹni tí funfun ti ń jáde ní jíjáde kíákíá nínú dúdú irun orí òun tí ò pẹ́ rárá. ẹ bá fẹ́ wá ṣègbè ìta ṣé díẹ̀ díẹ̀ ni funfun yẹn ń jáde ní àbí kíákíá ó ní àbí tẹ̀bá fẹ́ mà ní sílá ṣètì gẹ́gẹ́ bí iná ṣe máa ń ta jáde tí jazili jazili ó kọ jí níjẹ́ máa wò máa àjálù lórí tí jazili lọ́gọ́dọ́ àpólà nígbà àwọn bí láwọn tí wọ́n tó lè lọ́bẹ̀ àpólà lọ́kọ̀ ní bí náà ṣe máa ń bá fi gà àpólà àti yóò máa ya ni bẹ́ẹ̀ náà ni funfun bẹ̀rẹ̀ sí máa ya níbi dúdú orí o. ẹlẹ́bi orin ilé àkọ́yì àtẹ́lẹ̀ kẹta níta ń gbọ́ yé mẹ́lẹ́ pé ó lòdì kí ni òun ti dàgbà ntẹ̀lẹ̀ wọ́n ti mú kẹ́kẹ́ mú bẹ́ẹ̀ kíláàsì ní zọ́bíà àní al-unsa al-baqaratu al-wahshiya àṣìbá abọ́kẹ̀tẹ̀ kẹsí ní jẹ́ni tó jọ ṣáyé nǹkan bìlì màá màá ní gíní ẹgbẹ́ pẹ̀lú sí tẹ̀rù á tí mú ẹran jẹ kókó oníjẹ àlèkùzámẹ́ kókó tútù níbo ló ti ń jẹ́ báyìí náà a ṣe jáàrè láàrin àwọn ewé orí ebè láwọn èdè ní ìmọ́tàrọ̀ ìrọ́ sí ẹ̀ tó bá lè wórí mi ni hàáká máa na hàáká ni àṣìbáhà hàáká láwọnàwó tí àwọ̀ orí òun jọ tó rọ̀ mana tó wọ́n bí ètò ló wà a àṣùbà tààtà àárín àlè dòjá ní àárín etí bèbè àdòjá kaana ó ní pàkánà yẹni kánà rẹ̀ àṣìkò kánà òun fáìlì rẹ̀ nira sí orí òun kánà ó dà gẹ́gẹ́ bíi kàlẹ́ ilé ìbàhìm àlẹ́ àmọ̀wúni. abáni láyínú bàbíyín ayé kàfíìrù zulma ògùn tí ó jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ kíni dúdú hálà fi àròjá ihe ìdọ́ òṣọ̀bà hìn tí ìmọ́lẹ̀ àárọ̀ sọ̀kalẹ̀ sétí bébé rẹ̀ fàrùjàlá bó ti lagbóyún alọ́kọ́ ni tó kéde pé ìmọ́lẹ̀ àṣùbà ti sọ̀kalẹ̀ sí etí bèbè òun òun ìmọ́lẹ̀ ti wá gba ó ti gbàjọba títí mọ̀ wípé gbogbo orí òun kọ́ òun ti di kíni funfun tó bèèrè ní òní fẹ́ tẹ̀ ló fẹ́ fún ní kíárìmà ó ní kò sí ìtàn ó sì ń decide ó sì ń discuss nípa rẹ̀ ní o ó ní kìí ṣe kó orí nìkan ló bọ̀ fún ó ní wà gọ́ọ̀dọ̀ torí gọ́ọ̀dọ̀ kí omi orísun gbẹ́nàkè ní gọ́ọ̀dọ̀ àwọn kẹ́lẹ́mẹ̀ ẹlẹ́ ń tọ́jú o kó mi máa yọ níbi kan ibi kan lọ́kọ̀ tó kankan ká lọ́sẹ̀ pa mí nù kọ̀ọ̀dá dẹ́sìn káwá débẹ̀ kí ó yẹ kí kàngá ń kọ́ ó ti jẹ́ kò tó wá ní kọjọ gọ́ọ̀dọ̀ sì lè bí ewu torí odò náà nígbà tó mi náà wá jẹ́ hmm? ó ní wà gbọ́dọ̀ mọ́ àṣírùwọ̀ sí àṣírùwọ̀ ní shabab shabab àsìkò youthful age àsìkò ìjọ́dọ̀ mi omi ìjọ́dọ̀ mi ti dẹ̀ omi ìjọ́dọ̀ mi ó ti gbẹ ìyìn lè ṣe ní tí mo lè ṣe nígbà ọ̀dọ́ àṣírùwọ̀ ní pátápátá ìjọ́dọ̀ pẹ̀lú wani gọ́ọ́dọ́ má àṣírò tí abdulkadir ó ti gbẹ omi ìjọ́dọ̀ rẹ̀ kí ló gbẹ dáhàrún ìgbà ti gbẹ kẹjẹ pé bẹ́ẹ̀ náà ló ń dàgbà tó àwọn ṣẹlẹ̀ṣẹlẹ̀ kan ló ṣẹlẹ̀ sóhun gbàmí ni tọ́lọ̀ máa fa àwọn àdáwà yẹn kà kò ní tí ì tiẹ́ ń tiẹ́

fi ọgbẹ́ sínú Amị àmì ní abòónú mi àlìjáwá abòónú. ìwọ́n bẹ̀rẹ̀ sí ronú ìwọ́n bẹ̀rẹ̀ ronú padà wá àṣẹ́sì mo wá padà wáyé pé gọ́ọ̀dọ̀ mi débi wà tí mo rí tí a ní ayé mi. ẹ̀tọ́tù ó ní àádọ́ rọ́ọ̀dù láwì nínú kéwù rọ́ọ̀dù mi ni àbàtà cream ṣùgbọ́n nínú ọ̀rọ̀ àfáàyè rọ́ọ̀dù láàyè rọ́bẹ̀ rọ́ọ̀dù àbàtà ìṣeré mi kí ọ̀dọ́ tí a máa ń lọ́dọ̀ gbogbo nǹkan ló lè rí ṣe tó nísìn ó wá jẹ́ pé òun tó ń ṣeré dáadáa lánàá òun lè bẹ́gbẹ́ sáré àádọ́ rọ́ọ̀dù láwì àbàtà tí mò ń lè sáré òun ó ti wá di yábúsá ó ti di tó bẹ́ẹ̀ yẹ́dìsà ó bẹ́ sílá káyìn sí ọjà kí wọ́n ádọ̀rọ̀ ọdún la àbàtà ìṣeré ìjẹ́wé òun ádọ̀rọ̀ abú sáán lọ́wìyá ó fi ìjẹ́wé ó fi wé jù èyí ti jù sẹ́lẹ̀ dúró ó wá ní jì òun ó ti wá di yábúsá pé kí ni ó di tó gbẹ kéé ṣe kó gbẹ lásán záwìyá ó ti wá rọ kalẹ̀ wádàrà odó láhàwé àbúsá ó wá di pé igi òun igi ìgbéyìn àwọn ti di yábúsá ó di ní tó ti jẹ láwìyá ó di ní tí ó ti tú tó ti jẹ láwìyá tó rọ mímbà bí màá kọ̀díkà náà màá já bẹ́ẹ̀ kẹ́lẹ̀kẹ́lẹ̀ igi yìí màjájà ni omi tí ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ omi tí máa ń rọ́ọ̀ṣì ní ọlọ́mọjáàjì àṣàjáàjì olùkọ́sọ́gbìn nígbà alẹ́kọ̀ọ́dẹ ṣàjáàjì alẹ́kọ̀ọ́dẹ nígbà lọ́wọ́ tó ẹ̀ máa ń ṣàjáàjì lè bí irú táàpù nísìn pẹ̀sì orílẹ̀ tí wọ́n ṣe sọ̀jà olómi òun omi ìdéwé òun omi ìjọ́dọ̀ òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti yẹ pé káànà sàmájájà sàrọ́ ìmọ̀ ọ̀rọ̀ ṣàyàn máa ń sọ ni wọ́n tó wá dídí ó ti di yá bó sàn gbà wíyá ó ti di tó bẹ tí ń tí ń túmọ̀ kó o ti dàgbà lágbà yẹn ẹ kí ló wá ń fà ìbònú ló fà ó ní tó ṣẹlẹ̀ sóhun yìí tó ń padà ń bọ̀ wá sọ̀rọ̀ yìí ẹ̀fọ́ àyè gẹ́gẹ́ bí ó jẹ́ kí funfun máa ṣeré ẹ̀ká níbi irúgbìn òní kankọ́ gẹ́gẹ́ bí ó jẹ́ kí rọ́ọ̀dù láwì àbàtà ìdéwé òun kó gbẹ nìkan kọ́ kọ́dà wá dọ̀rọ̀ wọ́n máa ná ẹyí ò lè mọ̀ ṣe tù jáde wà tán màtà ẹ̀sẹ̀lì tọ́sífà ò àfìná àṣà dọ̀rọ̀ wọ́n máa wí oko náà hmm? iná tí mo ń jò náà ti dọ̀rọ̀ tí n tó ṣẹlẹ̀ tó yí dọ́rọ̀ wọ́n máa

ó wá láti nà á á ọmọ ògbà tí mà ọlọ́ ti kú àbí sí ẹ̀kọ́ ní kò gbádùgbò máa pé àwa ah, àwa ah, ah, remember dẹ̀ pẹ̀lẹ́bìn ẹgbẹ́ tí olólùfẹ́ náà méjì òun wájú àwọn ọmọ wọn ò sì ní nọ́mbà tí wọ́n fi pera wọn wọn ò sì mọ́bi tí wọ́n jọ ń gbé irú òǹpéyà yìí kìí ló ń pín àlásán alímọ̀ṣí tù wọ́n ní sáká oníkéèyàn gbé nǹkan sí méjì. òpin àtẹ́fẹ́tẹ́fẹ́ tí máa ń gé nǹkan tó bílẹ̀ pọ̀ méjì tí máa ń gé wọn sí méjì onírú òpin àyídọ̀rọ̀ wọ́n mà ó ti lọ kó jáziwà tán jáziwà ní igi náà lèbúná ó kó ìbúná kà sínú ìgbésà yìí hàn tó pé ẹni tí ó fẹ́ fi orin ìhó yìí kọ́ kò sí níbi tí ó ń tàn wà so àyíwá ló ń tàn wọ́n òpin àti ń bẹ láàrin olólùfẹ́ méjì tí wọn ò rí bí ríra mọ́ onírú òǹpin ìyá dọ̀rọ̀wọ́mà ó kó jáfíwà tá ó kó ògùn náà sínú ọkàn mẹ́ta àtà ní tàfífà ọ̀rọ̀ àti náà alẹ́ àṣà mẹ́ta àtà ní tàfífà ọ̀rọ̀ àti náà. ògùn náà yóò yẹ gbogbo tí ń dùn àlàṣà gẹ́gẹ́ ní àbònú ògúnná tí a pè ní jaziwa tanti ná ayélu mọ̀ṣútù lọ́kọ̀ yìí ń jó nínú àṣọ́gà tó ń bá ná ti kó wọn àtẹrin táwọn ìjọ ní fi ara àwọn èyí ò lè máa bẹ́ takọ̀ mọ́ ìbànújẹ́ ń sun ó wá ń koná tó nínú ọkàn. mọ̀njẹ́ yìí wá pọ̀ ó ti rà máa koná kínníkínní nìkan ló ń kó sẹ́wọ̀n pé ìbànújẹ́ yìí náà ni ó sọ dúdú bíi funfun ìbànújẹ́ ló sọ àbàtà omegi tí kò súnmọ́ má ìbànújẹ́ yìí náà ló sọ kíni ó fi wàhálà sínú abónú ẹni yìí tí ò bá dùn mọ́ kí èkó wá tó wá dùn ta tí ìbànújẹ́ bá ń ṣe é ní èrò wọn sùn ẹ̀dá lóhùn ṣé máa ń sùn inú tí máa ń fa èrò wọn sùn ìbànújẹ́ sẹ́ni ó gún tá a sọ yìí sí mẹ́wájú rẹ̀ tó ní wà tàkọ̀dá tàfihìdù àìníyà máa lẹ̀fà àtàfihìdù wọ́n wá kalọ̀ rẹ̀ ẹni tí a kújọ mara wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé tí máa rẹ̀ yìí ti fa wàhálà fún mi wá kọ̀lẹ́tà application kan ló jọrẹ̀ mi ẹni tó wá àfúláyè fún kó wá jọrẹ̀ mi ní àtàfihìdù kí ló pé àtàfihìdù wọ́n tún máa ń pè ní àsùhádù ẹ tún lè pè ní àlárẹ̀kù àlárẹ̀kù alif amzadọ kẹs àti kọf àtàsíyídù àti sùhádù àti àlárẹ̀kù ni àìrórun sùn kí sleeplessness ó ní gbogbo tó fẹ́lẹ̀ yìí wá tákọ̀ọ́dá tàfẹ́lì ìdò àìníyà ó di wípé àyẹ̀wò wọn tó ti wá mú ó ti mú ojú òun lọ́rẹ̀ ojú òun rẹ̀ lòmíì tí ń bá sọ̀rọ̀ mọ́ àbíkẹ́ ni àfitẹ̀sì yìí dù kí ló fà á tí àyẹ̀wò wọn sùn fi wá mú ojú òun lọ́rẹ̀ lọ́mọ àjàfà àjìfáànàhà tọ́yìnbó lè kàrọ̀ lọ́mọ àjàfà àjìfáànàhà. jàfá òní àjárọ̀ kí èèyàn omi kan kí má báyàn sí má jàfá jàfá àjárọ̀ àjìfáànù jámù jáfúnà torí àjìfáànù jámù fínni ìjọsìn ní jáfúnà ní ìpín ìtọ́jú ìpín ìtọ́jú háì fínni olóòrùn ní ọmọ ìpè ìpéjọ lè lókùtì bá sùn lẹ́gbẹ̀ẹ́ bá ń fi lẹ́rẹ́ sùn ojú àwọn gbogbo lójú gáfúnà ni ó kọ́kọ́ máa láǹfààní àti máa fíìlì tọ́yí fún ìkàrọ́ ẹni sọ àwọn àmàmọ́ wọlé àmàmọ́ ẹ̀rọ kan ni o kí ni ó pa á sí lálẹ́ kan àdìfáànà ha jámù jámùnà ni nítorí mú fi mú ojú mi lọ́rẹ̀ ni òun kọ́ ló yẹ kójú ọ̀rẹ́ ojú mi nítorí mi máa ń bá sọ̀rọ̀ rẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní àlìkàrọ́ àlìkàrọ́ bí máa nà náwó òun náà ń pè bẹ́ẹ̀ nínú àwọn ọkọ̀ tí lárúbáwá ní fóònù kíni oníkíni àlìkàrọ́ nígbà tí oorun àtọ́yìnbó gbúdọ̀gbọ̀ pẹ̀lú alákọ̀ọ́ni nígbà tí ẹ̀mí tọ́yìnbó lágbàtù adùn adùn nígbà tábìlì ohun lóhun òsín lé mọ́ ní kéńté ojú mi olówó afa títà sí ìdíwá lóhun àlé tí èèyàn bá dé sí ìyá àjọ ohun kí ni olówó wà là ń pè lóògbé ọlọ́fẹ́ni tí wọ́n ń tó mọ́yà kọ́ ìmọ̀lẹ̀ kàrọ́nù so ọlọ́fẹ́ bá tó wá àná tó wá tó ń kẹlẹ̀ fún bọ́ ọ̀rọ̀ àná òun wà sọ̀rọ̀ but bàtí oríṣiríṣi kàrá fún wọn wá sí láyé mọ́ tó tó tó sálọ́ nítorí wípé wàhálà lọ́sẹ̀lẹ̀ واتخذ التفهيد عيني ما لفا لما جفا ìkan méjì mú ní ẹ̀tọ́ àwọn kẹ́lẹ́lẹ́ kọ̀ọ̀kan wọn tọ́jú ẹ̀ ìtàkọ́zà máa lẹ̀fà ó mú lọ́rẹ̀ ó mú kí lọ́rẹ̀ ìtàkọ́zà àìníyà máa lẹ̀fà ó mú ojú mi lọ́rẹ̀ kí lọ́mọ lọ́rẹ̀ àtàfẹ́yìdù kí ni mo tàfẹ́yìdù kí ni mo tàfẹ́yìdù kí ni àlàárọ̀ kù àìrọ̀ ohun sùn ti mú ojú mi lọ kí ló fà á tó mi lóhun sùn ó ní làmà àjàfà máàna àjàfà ń bẹ̀ wọ́n ni ó pa á sí nígbà tó pa àdìpáánà tó pa nǹkan ìpéjú mi tì kí ló pa nǹkan ìpéjú rẹ ti tọ́yìn fún òlìkàrọ́ adùn àlìkàrọ́ kí ni kàrọ́ ànáwó mu gẹ́gẹ́ ni kàrọ́ a ní àlìkùrọ́ bìlìkọ́ọ̀fù a ní àlèkèrọ́ bìlìkọ́ọ̀fù àtúnwá ní àlèkàrọ́ bìlìkáàfù àlùkùrọ́ jámù kọ́ríyà lọ́sí ti mọ́ta ní ohun olùkùrọ́ ìyá àwọn àlù àlèkèrọ́ kọ́kẹ́dọ́kì àlejò náà ń pè bẹ́ẹ̀ hospitality nǹkan tá a fi ń gbàyàn lálejò tí n bá wá sílé yín ẹ bá ní ẹ mi lómi ọ̀sáàlù hàgà kèrọ̀ ọ̀kà hàgà. كي بقف على كراكة إن كان إن كان لجن إن كان لجن نسمي القراب لكن بالقاف قرا جمع قرا جمع جمع كده كراني استضافة والضيافة الضيافة نكرو راني الكراب الكاف بمعنى كده النوم وأنا بقول تبغى ولا ثلاثون ثلاثون ثلاثون ó ti pé òun ò sí ìdàgbà débẹ̀ gbogbo dúdú sálọ lórí orí òun ológun mẹ́ okùn kíni funfun ó ti pé àbàtà odò ìdé òrí òun ti bẹ́ ó ti pé òpin àtẹ́fẹ́tẹ́fẹ́ ó ti bẹ̀rẹ̀ sí máa kúrẹ́ nínú ààbò inú òun ó ti pé tẹ̀sí yìí dùn àríwọ̀ òun sùn ti mójú òun lọ́rẹ̀ ó lè tùmọ̀ tó ti bẹ́ẹ̀ náà èèyàn ní gbàgbé rẹ kí gbogbo tó ṣẹlẹ̀ sùn yìí ó kéré àìrí ọ̀ ẹ̀sìnkẹsì gbogbo tó ṣẹlẹ̀ sí òun nígbà tí òun ò rí ọ̀ yìí tó ń kà kalẹ̀ wọn òun ọ̀ká náà bá o ọ̀gá tó ń kà kún gẹ́gẹ́ ní àyẹ̀bí ọdún ní wa kú lò máa lápá ètò ọmọgọ́ta bá rún fèjà ń bí máa àti àárọ̀ o a máa ń yá kẹ́lìmọ̀ yìí ló ń gbẹ̀dọ̀ fún wa lè fi ó káà hazil musulma kúlù ha mọ̀ kúta fún akọ́tún fi jàǹbì kábà nítorí sọ ní musulmi sígbà ń tẹ́lẹ̀ káwá gbèsè bẹ́ẹ̀ eléyìí ó ní bá kúlù máa ń lákọ́ ètò gbogbo tí mo lọ́sọ̀ rẹ̀ sí mi mọ̀ kúta fún àrùn àgàgbé wọn ní gàfárọ̀ ní ẹjọ́ gbogbo ọ̀nà rẹ̀ ti báwò ní àwọn akọ́lọ̀ máa gbàgbé ìṣẹ̀lẹ̀ alẹ́ fẹ́ ni gbogbo ohun ìdàgbà bẹ́ẹ̀ funfun bẹ̀rẹ̀ sí máa yan lórí ohun dàgbà bẹ́ẹ̀ etí ń jẹ́ àbàtà ọ̀dọ́ òun bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ohun dàgbà bẹ́ẹ̀ gbogbo àyè rí ọmọ ti kó wàhálà fún lọ́kàfẹ́ kó lò máa làpàlẹ̀ tó hún ọmọ ọgbọ́n tápàrọ̀ ọ̀hún sí jàǹbì máa. sí jàǹbì máa tí mo fi ní mo lọ pé mo gbàgbé ẹ̀ mo kà á kún bíi pé kò ṣẹlẹ̀ ní o tí n bá gbé sẹ́gbẹ́ máa àrọ̀ ẹni sọ̀rọ̀ ṣé wọ́n ní àlọ́ nínú kéwú àbùkọ́ òògì mẹ́rin tẹ́ bá ń jẹun nísìn ẹ̀ǹjẹ́ àti asírìlì asírìlì lẹ́kọ̀ọ́ máa ń ni o asírìlì má jẹ́ náà máa ń sàn sẹ́kù ṣé wọ́n ṣe ń jẹ kù fún mi oúnjẹ yẹn sẹ́kù ló ń jẹ fún mi àbí lómi fún mi à ń pè ní àṣùrò kí mo rí lọ́wọ́ lọ́dún tó yà fi kíw ó ní báàbù fi kíw ó ní báàbù súkòrò lè hèrò sáà lè mú àmúkú olóńgbò báàbù súkòrò lè kẹ́lẹ́bì sáà lè mú àmúkú ajá ọba ní àti àìrọ̀bù in tó sẹ́kù sí mi lára ṣáàtù nàwa ṣáàtù ni mórùwù kí o fẹ́ lọ́kẹ́ ni mórùwù ìkorò ànàwá orúkọ míì ni fún náàyù ìtumọ̀ nàwa ni àìyẹ̀ríra ẹni má ṣìrọ́ọ̀kù ẹlẹ́pẹ́ ní ṣìrọ́ọ̀kù ẹlẹ́pẹ́ náàyù ẹlẹ́pẹ́ ní ànàwa tí títí èèyàn méjì bá ń bẹ bóyá kú ló gbà wọn lára wọn ni ó àbí bóyá ọkọ àtìyàwó ni wọn ní ṣìrọ́ọ̀kù lára wọn ní tọ̀láàkù ni a tún lè kí ni ní àná àyè a ti ní ẹ̀ọ̀fẹ́ fẹ̀kúlù máa láfáyòtò òmòrò tápàrọ gbogbo tó ṣẹlẹ̀ sóhun nígbà tó ń rí ọmọ láwọn àjálù àwọn buhari wàhálà kó ṣẹlẹ̀ sóhun mọ̀gbó tápàrọ òun ṣe bí kó ń gbàgbé tó kò ṣẹlẹ̀ òun ṣe gbàgbé rẹ̀ kí jambi máa compare to tọ́bánikà gbé ṣẹ́gbẹ̀ẹ́ máa àti àrọ̀mù. n tó sí mi lára ṣáàtù nàwá kíkorò ẹ̀rí ọmọ kíkorò fìlàkù sí mi láàrin èmi àti ẹ̀ kíkorò sí mi àti àdọ́rí ọmọ kíkorò ayé ọmọ òun bó ṣe ní oríta lẹ́mìí mi ó kéré sí gbogbo tí mo sọ̀rọ̀ gbogbo tó ń ká lẹ́wọ̀n tó wọlé súnmọ́ alábàáni n'i lò máa. لقيته مغتفر في جنب ما أسئره kẹ́lẹ̀ bá àmà pé tó ṣẹlẹ̀ tó tó lọ́dọ̀ fi ṣe kò rí ẹni tí kò wọ́n lọ́dọ̀ ẹ̀mà ẹ̀kọ́ ni ẹ̀kí ló wá ṣẹlẹ̀ sí olùkọ́ lè yẹ kó lè yẹ níbi tí nǹkan tó tẹ̀lẹ̀ sóhun tó pọ̀ dé lọ́wọ́lá àbà sọ̀rọ̀rí aṣọ ọmọ àbà àdùmá yẹ̀lùkọ́ òkọ́ lè bí fáńdọ̀ àfìládà sọ̀fà yẹ̀lùkọ́ òkọ́ lè bí fáńdọ̀ lábàtà tó bá kà wọ́n ní pé lìbáàsù ní lìbáàsù ni ó kàn ara wa lápẹ̀lẹ̀. àsọ́kọ̀rù ni àkàtà àwọn tìrìmọ̀járo àwọn olúmọ̀rọ̀ àwọn oṣù àwọn tí máa ń bẹ́rẹ̀ àdúgbò lókè àwọn afẹ́lẹ́ aláwọ̀ asọ́kọ̀ kí wọ́n fi ọ̀rọ̀ náà di sọ́kọ̀rọ̀ àsọ́mù àwọn òkúta tó le ẹbá kókó àríyá tí ó bẹ́rẹ̀ ẹ̀rọ ìgbà ọ̀gbọ̀n fọ́fọ́ yá lábọ́kìrì hajjáà náà lábọ́kìrì hajjáà tó bẹ́rẹ̀ hajjáà ló lábáǹkì yẹn ní sẹ́ bàbá bí hajjáà rẹ̀ ọba yẹn máa lọ ẹ̀dáhùn parí à kódà kan lọ kó àwọn oríṣiríṣi àwọn ẹ́ńjìnì wa ìtọ́bi kẹ́kẹ́ máa fọ́ àwọn òkúta wọn ó lè fún láti fọ́ yóò pẹ́ ẹ̀rọ ń gbàdúgbò lọ́bí ń fọ́ òkúta kílẹ̀ máa ń tẹ́lẹ̀ máa ń tẹ́lẹ̀ fẹ́lẹ̀ fóònù ọ̀rẹ́ àkànnà alágbó lẹ́mọ̀ bọ́ ọ̀rẹ́ fọ́kànà ibi tí ó lélẹ̀ ó lè lókùúta àwọn àpáta ẹni wá lè tó fẹ́ gbọ́n ní fi hù ní tó fẹ́lẹ̀ sóhun láwọn mọ̀síbà àwọn àjálù nígbà tó wọ́n rí ẹni tó ń wá mọ́ láwọlá bàtà sọ́kọ́rọ́ àsọ́mà tí ó bá lọ kọlu àpáta ńláńlá báàgù just pààkì díẹ̀ nù máa yẹn lè kọ́ òkọ̀ lè bí díẹ̀ ní orúkọ pé tí díẹ̀ nù tọ́kà mi bá tàdé nítorí pé ìrìn ọmọ nítorí bí tọ́kà mi tó bá lọ pàdé àsọ́kọ́rọ́ àsọ́mù. àpáta ńláńlá àfọ́dọ̀ ọ̀sùláàdáùs yóò fà ya ni olùsìn yóò fún ẹ̀yẹ fún ní ẹ̀jìn yóò fún àpáta tó sọ pé i'm stronger than àpáta yẹn bẹ́ẹ̀ nígbà míì wọ́n máa ń fi ẹni tó bá tó lọ́kàn lé máa ń fi òkúta wọ́n èyí ìsinmi ṣùgbọ́n sun hearted lion hearted iron hearted. àwọn kan tó bá lè bá wọn gbá ilé nǹkan lion hearted ni ah, bí ọkàn ilé stone hearted ni bí ọkàn ohun ti bẹ́ẹ̀ náà ọkàn tó òtí ẹ̀ sọ́kọ̀ wà أن قصاراه نفاد وتوى أن قصاراه نفاد وزباكم وما بيت من واحد بيت وإذا كان في أنبو كلمة حول ما في قلبي بلتو وإذا زوى زوى وما لوفو إدي تتبه wọ́n yẹ ká lọ jẹ́ ewé wá ọ̀dá ọ̀dá ọ̀dá wa lókè ọlọ jẹ́ ewé káṣíá tí wọ́n ṣe yóò tutù ní ọ̀dọ̀ pẹ̀lúṣẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n wá dáńsì kó wọlé ń kọ́ káńtà báyìí yóò ti máa sẹ́ kò sí omi tí ń pọ́ǹpù tútù yẹn máa ọ̀kọ́ ni ó ní ìdáàzà wá ní gúúsùnù gúúsùnù ní a branch on a branch of what of the clay gúúsùnù ló dáwọn ìnàbò sọ́ọ̀mù tẹ́bá ti rí ọmọ ajínigan tó bẹ̀rẹ̀ sí máa ọ̀rọ̀ tí ó dé ìwókè ní ẹ̀rọ ó rọ olùdíje náà ti yẹ̀sùn náà rọ túmọ̀ rẹ̀ ní pé omi ara rẹ̀ ti bẹ̀rẹ̀ sí máa bẹ̀ ẹ bá rí jí ká ó mú ọ́fíìsì ni bẹ́ẹ̀ náà lọ́mọ èèyàn náà o ọmọ ènìyàn tó wà energetic lánàá tó lè sáré tẹ́lẹ̀ tó máa látọ̀ láti lọ́rí lọ́sí lọ́sí terminal bridge. àwọn ìkọ́ni ọlọ́sẹ́rẹ́sá 10 km 50 km ẹgbẹ́ mọ́sálọ̀ yóò débi ká tí ó gbà wá tí ó bẹ̀rẹ̀ sí máa rọ díẹ̀ díẹ̀ tẹ́ bá ti ń ṣàkíyèsí pé àlùbù sínú rọ̀ tí ìbò ìdí tútù orúkọ ìkẹtù nìṣẹ̀lẹ̀ rẹ̀ ìdí hm? tútù tó dùn orí lánàá àpàdà kan tó dọ́bẹ̀ nìṣẹ̀lẹ̀ rẹ̀ bàkẹ́nà ìdí tútù tó dùn orí lánàá ìzáàzà wá tó bá ti dépò pé ń rọ díẹ̀ díẹ̀ ẹ̀ ẹ̀ lè lógun sí kò sógun àìkú mọ́ kò sógun máa dámà ẹ̀ wọ́n kàn sọ àwọn lásán ni bó mẹ́kọ̀ọ́ gà ẹ́ dẹ́kàn mẹ́kọ̀ọ́ fún ni àwọn òbíza wa ẹ̀bẹ́ yìí nù fẹ́rẹ̀ fẹ́rẹ̀ sí láti ọmọ síbẹ̀ ní bíkú wọn lọ bá gbùkà fún ọ kí wọn mẹ́kọ̀ọ́ fún ọ wọn bá kó lẹ̀ fún bí àárẹ̀ yẹn mọ́tà láàánú wọn kàn jẹ́ tipa gbóná nípa gbóná ìpadà lọ́wọ́ yẹn o pẹ̀lú ó tàn ó gbádùn ọ̀rẹ́ nù ẹ̀wọ́n ìdájà wa lógún sínú rọ̀ fíìmù igi tó tutù lánàá ìzáàzáwà tí bá ti di pé ń lọ díẹ̀ díẹ̀ fàálà márùn-ún áfìlù fàálà márùn-ún fàálà ó wà bí nínú tàfífẹ́ kí fọ́ sí ọ̀nà mọ̀lẹ́bẹ́ ẹ̀nà kò sọ̀rọ̀ òun àfáàdùn wákàwà ẹ̀nà kò sọ̀rọ̀ òun kò sọ̀rọ̀ nǹkan ní háyà àlùkò sọ̀rọ̀ bí máa ní háyà mọ́jàdé lọ́mọ kí á nà kó sọ̀rọ̀ ọ̀hún pé bí ìgbẹ̀yìn irú ògì náà ni nàfàádùn títọ́ ti dé wàtàwá àìnísímá máa nà nàfàádùn náà ni àtàwá ìmáàna alhalak bẹ́ẹ̀ lọ́mọ ènìyàn náà ó kàn fi bí sẹ́rù lábò ni ìdájá wá ní ọ̀gbọ́n sínú ọ̀rọ̀ ọkùnrin ìbò fáálà máa èèyàn náà kí ọmọra fóònù yóò sì máa fáyà látọ́ni yóò máa yẹ olùgbóṣù kọ̀ sí mòrò tó bá yá ń kọ̀kọ̀ ní ẹgbà tí tó ṣe máa ti wọ́n ó ti wọ́n nàfà dún wátàwà so wátàwà fẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé àwọn ẹ̀kọ́ àwọn òfin àwọn ọ̀rọ̀ ọgbọ́n tí àfáà kó ṣe ọtí àyè tá bẹ̀rẹ̀ sí máa kà ní mọ́jú tuntun bọ̀ wá máa a ṣe wà lọ́wọ́ bí 20 bá ń ṣe oyè bọ́ọ̀dù bá bá ṣe ní sàrà wọn kọ́ akàmà pẹ̀lú ilé tíra ni so ká tara ti bẹ̀ pé yá sọ bó yà tẹ́ á ṣe bá a ṣe àyè ẹ̀ń bẹ́ lè máa ha ha tọ́lá alẹ́ kò sáà máa Ìmá tara ìra sí ẹ̀há kààlà olùhùn tó rọ̀ tàṣọ́lù ẹ̀ẹ́dẹ́ta àbíyálẹ̀. وشعل الربيض في مسودهم بالأشعال النَّارِ فيه فكان كالليل البهيم حل في أرجائه ضوء صباح وقد ما أسر في دهر ما خواتر لقلبه تبغيل وعد روض اللهو أبسا من بعد ما قد كان مجدا وضرمن يلمشرك ذروة وتأتلي تصفع أفنا واتخذ تبهيد عيني مألفة لما جفى أجفانها طيب وكل ما لقيته مغتفر بجنب ما أسأله فولا بكى سقل ثم بعد مكة القاو قلبي قد اختلادا إذا ذوى البطن الرطيب فعلما أن قصاره نفاد وتوالى قصاره وأن قصارى هنا فاد وتوأن قصارى الحق فاجوا درس تنظر سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك